ذو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Sẹ́ríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi rabbil alamin. ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتبه تقف ولو أبالا الحمد لله ولله كل الحمد في كل لحظة Adúpẹ́ fọ́lọ̀hun lórí gbogbo àwọn àsìkò, káṣẹ́jú káyà ọ̀rọ̀wà tọpẹ́. Láyé kó ló lè hámúdí fi kú lè láàárọ̀ tí. Nítorí pé àwọn àsìkò tá ń lò láyé yìí ó kàn rí bí ìgbà tó yẹ́sù pó pọ̀ lójú wa ní kéèkèé báyìí náà ní tí nǹkan fi ń tò kéèkèé báyìí náà ní tí nǹkan fi ń dàrú. walillahi kullu lhamdi fi kulli lahazatin. adúpẹ́ fọ́lọ́run ọba ọba tó dá ohun àwọn kò gbọ́dọ̀ bàjẹ́. fi kulli lahazatin. fọ́lọ́run mọ̀ àwọn dá àwọn kan sáyé ó dá àwọn kulli larhabatin. Bẹ́ẹ̀ náà lọ́lọ́ ṣe dá àwọn kan tí ó pé ń táwọn wá ṣe láyé tí wọ́n nípa àwọn wá kullu alhamdi fi kulli larhabatin. Àwọn ti àwọn tí wọ́n tún ayé ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Walillahi kullu alhamdi fi kulli larhabatin. Ìwọ́n lẹ́yìn ṣe ń tí ipa ọlẹ́yìn kó lórí Ọlọ́run. kullu alhamdi. Fi kulli larhabatin tí ń dà lúrú. Lillahi kullul hamdi. Tẹ́yàn sí nínú ẹni tí ń dajọ̀ mọ́rú. Lillahi kullul hamdi. Tẹ́yàn sí nínú ẹni tí ń bújọgbọ̀n sínú omi tó tilẹ̀. Wa lillahi kullul hamdi. Ọmọ tó dárogún tí ò sí wàhálà ń bẹ̀. Bẹ́ẹ̀ sí lẹ́ni tí lọ́n ti bí irú. Tẹ́yàn sí nínú àwọn tí wọ́n ń dẹ bí irú dà lúrú dajọ̀ mọ́rú dà nínú àwọn tí wọ́n sásíkọ̀ ọ̀rọ̀ kan tí wọ́n wá ń dà láfẹ́ orílẹ̀-èdè ìlàmú. Lillahi kullul hamdi fi kulli lahzat. Tẹ́yìn ọba ti sí ń bẹ̀, èmi bá ń dúpẹ́ fọ́lọ̀ mú bára mi náà. Lillahi kullul hamdi fi kulli lahzat. Wọ́n náà wá lè máa fi léyìn náà bí ọlọ́run pé ọlọ́run wọ́lá pé mi sí ẹni tí ń da ayé tèmi náà ó dàrú. Ìkọ́ àfúnláyà ọlọ́run ọlọ́run ọlọ́run ní ọba Ọpẹ́ tà ń dá iye ọpẹ́ kan ní táàmù pé bẹ́yàn ṣe ń da síbẹ̀ náà lọ́lọ́run ṣe àdípèlé fún ni láyé. Yẹ̀fọ́nà bìdúnìyà fọ́lọ́run fún àkójọpọ̀ wa tòní. Ilé ìtẹ́ ọlọ́run bá tún ní kí á tún ríra wa pípẹ́ àtún wà nínú oṣù alápọ̀nlé ó lọ wẹ́rẹ́wẹ̀rẹ̀wẹ́rẹ́ náà rí àbíọ́lọ́mbà kó jọ kó túbọ̀ fún wa ní àṣeyọrí ṣe kó pa ní ìbáadà lọ́wọ́ wa kó má dánú wa láyà ogun tí a máa ń ṣe ilé ìtìjọsìn rẹ̀ fún máa ń dín tọ́lọ máa ní tààrà ilé tó ṣe yìí ọlọ́màjà bá wọn ṣe o látọ̀rọ̀ àlékún ọlọ́run fún ọ̀nà Muhammad sallallahu alaihi àlékún àbẹ̀rẹ̀ ọba kójọ wọ́n mú àwọn náà dúró déédé lójú ọ̀nà ẹ̀sìn òdodo yìí ẹlẹ́ tí ń ṣẹ̀sìn tó fi ránṣẹ́ sáyé ètò fi rán àwọn ànábí ọlọ́run bá sí gbogbo àwọn èèyàn káàkiri fresh fm ilé tí wa lórí ètò ìpè òdodo ilé tí eléyìí ń wáyé báyìí lójoojúmọ́ nígbà tí ramadan di ìgbà tí ramadan máa fi kẹsẹ̀ lẹ̀ àbẹ́lọ̀ ọ̀bà kó jọ olùgbọ́wọ́ wa kọ́lọ̀ máṣàbọ̀ sán ní ẹ̀sùn dáadáa iléeṣẹ́ yìí náà ọlọ́májú ó dàrú àwọn náà tàn sọ má jà padà dìdàkúdà ọlọ́run àyín náà tẹ́ ń gbọ́ wa náà àbẹ́ ọlọ́run kó jọ kó má jẹ dìdàkúdà o àdàgbàyọwọ́ kọ́wọ́ ọlọ́májú ó débẹ́ ní kankan wa ibi e tá bá dání lẹ́kọ́ ìdílé àná sí Abdulwa àtẹ́rín níta ń ṣàlàyé lọ́wọ́lọ́wọ́ náà ni kí e e ni tá ń pè ní ẹ̀sìn àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bóyá ká ní àṣìgbọ́ látàrí àwọn èèyàn tí wọ́n ti ń gbọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu wọn tẹ́lẹ̀ àbí tí wọ́n ti ń bá lò àbí tí wọ́n ti bá gbérí ó wà fà tí wọ́n fi wá ní èròǹgbà míì nípa ẹ̀sùn àwọn arìpó bùkátà ká change orientation àwọn èèyàn ilé tí wọ́n ní nípa ẹ̀sìn àlàáfíà àti ìṣẹ̀sìn ọlọ́run tó bá jẹ́ pé misconception ló ń ṣe ẹ́ tó fi ń rò pé Islam ẹ̀sìn jọgbọ̀n ẹ̀sìn wàhálà ọlọ́run fún ẹ dúró kó gbọ́ eléyìí dáadáa kó bá ní èròǹgbà eléyìí tí ò ní mú ẹdí ẹni ìyà lọ́dọ̀ ọlọ́run lálùkìyàmọ̀ kó bá pa èròǹgbà burúkú eléyìí tí ó lè sọ dídẹ ní ìyà kó lè pa eléyìí ti a ṣàlàyé fún wọ́n táwọn ànábì ọlọ́run látòkè délẹ̀ ìkanṣe ní gbogbo wọn bákan náà ẹ̀sìn tí ọlọ́run wá fi ní ẹ̀sìn

àwọn tọ́lọ̀ wọn bá rán wọn sí gbogbo ìgbà tí wọ́n bá ti rí páwọn ènìyàn tí ń fẹ́ máa tasẹ̀ àgèrè wọ́n ti ń fẹ́ máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ̀ ń fẹ́ràn wọn sí wọn àwọn ànábì ọlọ́run kì í máa ń dákẹ́ wò wọ́n torí ẹ̀ lára ojúṣe olùmọ̀ ẹ̀sìn lára ojúṣe ìwọ imam ṣéèkùlẹ̀ náà ni mufti náà pè yín ni á ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìgbà tí wọ́n náà bá ti rí àkíyèsí lára àwọn èèyàn ohun tó bá ti tako ohun tọ́lọ̀ bá fẹ́ ká ṣe láyé má dákẹ́ máa wòran nínú ojúṣe wa òun náà ní ká kọ̀ bàjẹ́ téèyàn bá ní kéèyàn fi ìwà bàjẹ́ lẹ̀ kó má kọ́ ìwà bàjẹ́ aráàyè gbilẹ̀ láwùjọ. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة torí ẹ̀ ló pa tó fi jẹ́ pé gbogbo ìgbà yóò tí náà fìtínà kan bá ti rú tá a bá tètè bomi pa tó bá là tán ibi táàrò ló máa jóde o olúfàtà àwọn ọ̀nọ́bí ọlọ́run bá kìí fi máa ń dúró wò ó pẹ́sẹ̀pẹ́sẹ̀. Ahasa Ìsá minhumul kufuru. Owó pé kò kàn ń pẹ̀, ẹ̀yin ẹ kúkú ń ṣe mo kú ti sọ fún yín pélé yóò dá. Tó bá dẹ̀ jẹ́ ìtẹ́ iná ẹfẹ́ ṣe nìyẹn tọ̀, kò kàn mí ò rárá o. máa mú ẹbọ mẹ́sìn, ọtí ń ṣe nǹkan mí, ọtí ń yapa man ansari ila Anábìnrin sá ní ẹwà ẹ̀yìn èèyàn mi tí mò ń jíṣẹ́ ọlọ́run ọba fún. Wọ́n ní àǹsọ́rí ilá lọ́ọ̀yẹ. Ta ló fẹ́ dúró sí mi, ta ló fẹ́ kún mi lọ́wọ́ kájọ ṣe tọ́ ọlọ́run? Ọlẹ́lẹ̀ àwàrí yóòin. Àwọn àwàrí yóò wá ń dà níbi ìrìn sá báyìí. Nàánú àǹsọ́rù lọ́ọ̀yẹ. Wọ́n ní àmànà bílá. Àwọn ohun fẹ̀sọ̀fẹ̀sọ̀ káàkiri àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́. Wà ṣí ha bèbè àná Mùsùlùmí. Ẹ wá gbọ́ ń táwọn táàrẹ́bìnrin sá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ lánàá, ẹgbẹ́ wọ́n fún sá kẹ́yìn. Wà ṣí ha bèbè àná Mùsùlùmí. Wọ́n náà wá fẹ́ kó wa pé àwa tá Ìwọ náà ti gbọ́ báyìí nísìn. Kí ni túnmọ̀ Mùsùlùmí? Tọ́bá sọ kẹ́lìmọ̀ alìmọ́sùlùmù, kí ni túnmọ̀ rẹ̀? Òun náà lẹni tó jíwọ́ jù sẹ́lẹ̀ fọ́lọ́hun tó yàn dára rẹ̀ fọ́ba tó ní tó dá ayé àtọ̀run ìyẹn ni túnmọ̀ pé ẹnìyẹn ń ṣe ìsìláàmù. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹnìyẹn yàn dára rẹ̀ fọ́lọ́hun, ó ń foríkèríkẹ́ ara rẹ̀ kanlẹ̀ fọ́lọ́hun, ó gbà wọ́n ní àwọn nọ́bí ọ̀yìn sáà ń táwà náà ń ṣeré o àṣì nǹkan mí àṣẹlòmí o ìwọ kọ́là ń sìn o igi kọ́là ń sìn o òkè kọ́là ń sìn òrùn kọ́là ń sìn yẹ̀rà kọ́là ń sìn òṣùpá kọ́là ń sìn o gbà pé ọlọ́run ọba là ń sìn dẹ̀ alayhi wa sallam. àwọn bàbá wọn lè yọba wọn máa pè ní akẹ́yìndégbẹ̀gbọ́n eléyàn kì í exaggeration kẹ́rìmí máa exaggeration kọ́ anábà muhammadu sallallahu alaihi wasallam òun ló dé kẹ́yìn nínú ànábì ọlọ́run wọ́n ànábì sọ́lá ara sáyé gbẹ̀yìn ọ̀nà tọ́rọ̀ tí ẹ kàn fi yàtọ̀ tó fi ju àwọn èrò síwájú rẹ̀ lọ tọ́lá ń bá tún bẹ́ẹ̀ nínú àwọn ọmọ tí wọ́n náà bí tó bá jẹ́ pé èyí tó wà nípò ìkẹyìn pátápátá lọ́lọ́n tètè dá lọ́lá bínú pa ni tọ́lá ń bá tún bẹ́ẹ̀ nínú àwọn tó ń kọ́ níwèé títẹ́ pé tó wà ní yàrá akẹ́kọ̀ọ́ tó wálẹ̀ jù olọ́lọ́ ní kíbrè ní ẹ̀ṣí dáadáa fẹ́kọ̀ọ́ so fẹ́ lo oyọ́kúrò lọ́mọ akẹ́kọ̀ọ́ ni ṣèdé tò ní látọ̀dọ̀ ọlọ́run ó mọ̀ ọmọ ṣe ètò yẹn náà sáyé fún wa tó bá wá ṣe nínú ètò tó fi ráwà lọ́bẹ̀ ọlọ́run sáyé náà má bínú bọ́lọ́ ṣe tó gbà fún wa. إسرائيل إِنِّي رَسُولُ اللَّهِ إليكم مصدقا أنا بوعي صالو كوكو صيلي فاو ياري إذ قال عيسى بن مريم kó di pé ọlọ́run ọba parẹ́ rẹ̀ mọ́ kúrò láàrin àwọn ọ̀tá àwọn ọ̀tá fẹ́ pà náà bìnrin ta ọlọ́run jẹ́ kí wọ́n rí pa ìgbàgbọ́ mùsùlùmí rèé ìgbàgbọ́ tọ́lọ́run bá fi sínú àlùkùránì fún wa nìyẹn wọ́n fẹ́ pàǹjẹ́ náà wọ́n fẹ́ ṣe léṣe wọ́n fẹ́ kàn án gbogbo àrà tí wọ́n fẹ́ fi dá ọlọ́run jẹ́ kí wọ́n rí fi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni ọ̀wọ́ ẹni àpọ́lẹ̀ ànábìwá àyínsá alẹ́ sọ́lá sọ́sọ́lá ọlọ́dẹ̀ palẹ̀ rẹ̀ wọ́n láàrin wọn ló bá dàrú mọ́ olójúná bá wá sí kó tó wá di pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ànábìwà àyíṣà àti wàhálà àyíṣà bínú Maryam ya bani Isra'il ànábìwà àyíṣà wá pé àwọn Israelite àwọn sọ́rọ̀ wọn bá ara sí nìyẹn ní rasulullahi lẹ́nà lẹ́nà wọn bá gbọ́ lọ́rọ̀ tá jogún bá ti pẹ́ ti pẹ́ pé akọ̀rán mi bí kì í ṣe sí àgùntàn ara Israeli tó àwọn ọlọ́run bá rí fásin nínú àlùkò. wà ilé kọ́ọ̀lẹ̀ Ìsá bínú Mọ́rúyàmù ya bani Isra'il. anábì Ìsá fẹ́ bá wọn ní gbólóhùn fẹ́ sàtúntẹ́lẹ̀ fún wọn. inni rasulullahi ilaykum mọ́tàdínlẹ́kọ́. musaddiqan lima bayna yadayya minat tawrati wa mubashiran. anábì Ìsá ẹni eré ni. alayhi salatu wa salam. báwọn anábì ọlọ́run náà ṣe rí ìrẹ́ ẹni eré ni wọ́n. àwọn tí ń tẹ̀gbèrò síwájú wọn ọ̀dẹ́ ń dìtẹ̀ márùn tó ń bọ̀ lẹ́yìn wọ́n máa ń gbà fọ́lọ́run lórí tọ́lọ́run bá tò wọ́n sí ni ó wá kọ́kọ́ ń ṣàfọ̀mọ́ àwọn èrò síwájú rẹ̀ ó ní tó ti wá síwájú mi ànábì Mùsá tóun náà ti jíṣẹ́ tó ti lọ ìwé òfin tí gbogbo àwọn ànábì tó ti lọ́wọ́

ìnjílà fún ìfà zàbúrọ́ tó dáúdà alùkùránù fún ṣẹlá tó yẹ́ na nábi wa rí sọ́nà sọ́ bí pé mún sọ́rọ̀ yẹ pálẹ̀ máa bẹ́ẹ̀nà yàdá jẹ́ mìnà tàwọ́rọ́ ó ní mo bá ṣìrán bẹ̀rọ̀ ya'ti min ba'di ismuhu Ahmad. wọ́n ní bákan náà mo tún wá fún yín ní ìró mo wá sọ fún yín mo wá sàtún tẹ́lẹ̀ kalẹ̀ fún yín sallallahu alayhi wa sallam. akbar. Allahu akbar. àsọtẹ́lẹ̀ anábì ẹ̀yìn sá onípa anábà Muhammad ń bọ̀ ilé ìsúrọ́tù sọ́ọ̀sì lè wà ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà bákan náà sàlẹ́sàlẹ́wà Muhammad náà wá dé tó náà wá tó tọ́ na ohun wọ́n náà wá fi rinlẹ̀ fáwọn èèyàn rẹ̀ náà ní pé kan ṣíṣí alágbà Muhammad náà sọ̀lọ̀sọ̀lọ̀ kò dán tó wà ń lẹ̀rú ìyàtọ̀ tí ẹ̀ sáwọn tó kù ẹ̀rí pé kò dán tó wà ń lẹ̀rú àmúwá fún yí nìsìn ìyàtọ̀ tí ẹ̀ sáwọn tó kù kàn ní kọ́lọ̀hún rán òun sí gbogbo ayé ń tó fi jù àwọn tó kù lọ nìyẹn kò sẹ́nì kan nínú àwọn ọjọ́ Muhammad fi ọlọ́run rán wọn sí gbogbo ayé ni ká ní kìí ṣe bẹ́ẹ̀ ni bí àwọn ọmọ Nàìjíríà bá máa ti ní àwá wípé àwòrán náà fi kankan tọ́lá rán sáwà àwọn kìí ṣe bá ní Israel àwọn ṣe kíní kan ṣùgbọ́n a máa ń sábà gbọ́ àwọn àsọjẹ kan àwọn ẹlòmíà ní o ọlọ́run anábìlẹ̀ o Ọlọ́run sí gbogbo ayé ni ọ̀. Wa ma arsalnaka illa kaffatan linnas. Torí ẹ̀ dìlítì ẹ̀ nínú mẹ́mọ́rì ẹ̀wọ́ tó máa rò pẹ́ sí ilẹ̀ lárúbáwá lẹ́sìn Islam. Àbí wọ́n tó máa ń pẹ̀sìn Islam lẹ́sìn àjèjì, tó máa ń pè kan lẹ́sìn àdáyébá. Islam lẹ̀sìn àdáyébá jẹ́ tún rẹ̀ létí, má sọ bẹ́ẹ̀ mọ́, ẹ̀sìn Ọlọ́run bá leléyìí, ẹ̀sìn Ọlọ́run bá gangan ni, ó lẹ̀sìn àdáyébá ọlọ́wọ́ bá náà wọ̀n rán ànábì bí kí n ṣe tí gbogbo ayé fàtẹ̀lì náà kí ni tó lọ́n wá fi rán bashiran wa nadhiran walakinna akthara an-nasi la ya'lamun ọlọ́wọ́ rabbele wa jolu fúnni ní ròdùnú ní pé tó kódẹ̀ tún wá dólù kìlọ̀ yà fúnni pé gbogbo ẹni tó bá kọ̀ tí ò bá ṣe tọ́lọ́run tó bá ń ṣe tọ́lọ̀ ọba dá tó jẹ́ pò náà sìn ẹ̀rẹ́ kẹran ò ẹwà gbọ́bí ń parí ọ̀rọ̀ yìí sínú sọ́rọ̀ yìí walakinna nasi la ya'lamun ara ní ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ o Ìta ń sọ yóò yí ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn láyé o. Àìyí àwọn èèyàn yóò wá túnmọ̀ ká máa máa tún látọ̀ tún sọ o. Torípé sísọ yí náà ni tún máa ń jẹ́ ẹ̀rí jẹ́mi nìṣòó. ele tá agbọdọ gbọ́dọ̀ máa sọ fára ayé ní gbogbo ìgbà bákan a tún wọnú rẹ̀ lọ lónìí ká fi máa fi rinlẹ̀ wípé a ní tá a sọ kẹ́yìn tá a fi bọ́ síbi tá a tún délé níyì náà ni wípé àwọn ànábì ọlọ́run ìkan ni wọ́n ibì kan náà gbogbo wọn ń pèpè sí nǹkan kan náà ni gbogbo jọ wáyé ọba kan tó láyé àtọ̀run náà gbogbo wá ń polongo rẹ̀ fára ayé wọ́n dẹ̀ ń já àwọn èèyàn

jẹ́nìbò tọ̀gù. ẹ̀rẹ̀ pa gbogbo ìran nǹkan àmì ìtawọn èèyàn fọ́ ara wọn gbé kalẹ̀ láyé àbí nǹkan àmì tó yẹ pé ń tọ́lá wọn bá dá tí wọ́n ti sọ di tí wọ́n ń bọ tí wọ́n ti sọ di tí wọ́n ń sìn ọlọ́run bá ní ẹ̀pá tí tòun ọlọ́run bá ní ẹ máa ṣe ó ní pọ́pọ̀ tó ń fi ráwọn òjíṣẹ́ ọlọ́run sáyé nìyẹn alhamdulillah pẹ̀lú ògbó ọlọ́run ìtàn náà ń sọ yóò ní jàgbọ́dánù ìtẹ́ náà ń gbọ́ kò ní jàgbọ́dánù ìrọ̀mọ̀ yà rí mùsùlùmí tí wọ́n ti ń ṣe ti pẹ́ tó ti wà nínú rẹ̀ ó ti inú rẹ̀ ti ń dùbà sí pé ah, àṣẹ ti ẹ̀rí bí yà sí ìrẹ́ náà tí wọ́n náà láníyàn dáadáa ṣùgbọ́n tí ẹ pé ń ṣe lò kan ọ̀nà tó gbà kan ní àníyàn rẹ̀ da ṣẹ̀rá ara àwọn èèyàn kan láyé jẹ́ pé ah, ní ti pé kí wọ́n wà sí sí ẹ̀ wọ́n wà sí sí ẹ̀ púpọ̀ wọ́n ní faradà wọ́n náà nú wọ́n ní sùúrù wọ́n lẹ́mí tó máa ṣùgbọ́n kan tó kàn ṣẹlẹ̀ náà ni pé wọn ọ̀rẹ́ ni júwe ọlọ́run fún wọn wọn ọ̀rẹ́ ni júwe ọlọ́run fún wọn tọ́wọ́n bá rẹ́ lómi tó wá ń jẹ́ tó ń sin lọ́hun tó wá hùwà bàjẹ́ wọ́n máa sọ pé bọ̀tẹ̀ yín tẹ́túnlẹ̀ ń sin lọ́hun ẹ̀yìn tẹ́túnlẹ̀ ń sin lọ́hun àwọn ọgbọ́n táwọn tiẹ̀ ti ń kírun táwọn ṣe kí àwọn ọgbọ́n orí òkúṣẹ́ pẹ̀lú ilé ìfò rẹ̀ ni júwe ọlọ́run ẹ̀sìn là tètè gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba làwọn ń júwe yìí kọ́lọ́mbà kójọ kò fi yé wa ìsẹ́mà ní tẹ́ láti fi rinlẹ̀ fún wa wípé ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ni ẹja gbọ́ díẹ̀ nínú àwọn ohun tó fi yàtọ̀ kétékété wàmínà lè mọ́ máa yé záà tí gbogbo tó kù eléyìí tí wọ́n ń pè lẹ́sìn láyé wàmínà lè mọ́ máa yé záà tí èèwọ̀ ni kéèyàn bú ẹnìkan kọ́dà èèwọ̀ ni kéèyàn bú ẹlẹ́sìn míì tí yàtọ̀ sẹ́sìn Islam tí ń ṣẹ̀sìn tá à ń polongo rẹ̀ fáyé yìí ó wọ́rọ̀ bú wọn ìsìláàmù tí wọ́n kọ́ ní pé ká máa ṣẹ̀ kéèbú kọ́nà kọ̀kọ́ agbẹ́ká bú àwọn tí wọ́n bá ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run àbí tí wọ́n ń sìn ولا تسبوا الذين يدعون من دون الله Ẹwà bú àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn mi ọlọ́run rọra fún wọn lẹ́wọ́. ولا تسبوا الذين يدعون من دون الله. Ẹwà ní ká ṣe fún wọn, ó ní ká pè wọ́n kápẹ̀ wọn ó dẹ̀ hàn ìlàsẹ̀ ibi ilẹ̀ rọ́bì kàbẹ̀ ilẹ̀ lọ́wọ́ ní ká má ṣe ọlọ́wọ́ ní ká má pè wọ́n àbíbẹ̀ ẹ̀kọ́ ni ṣíkàlẹ̀ wáàsí ọlọ́run ní ká máa ṣe ẹ̀kẹ́ ìbú wọ́n tí ó jẹ́ mùsùlùmí tó jẹ́ ní wáàsí wọ́n rí pé torí ẹ̀ náà ni wọ́n fi máa ń kàn pé ń rẹ̀ ẹ̀kẹ́ ìbú ni èpè ní kí lórí tó ń búyàn kí lórí tó ń ṣépè fún wọn. látẹ́sùn bọ̀lẹ́sí nàyẹ̀dẹ̀ rún mi dùn nílá. ọlọ́ ọlọ́run 50-50 ní o ti bọ́lọ́run tó náà dẹ̀ bọ́lọ́run ti ẹkò yé ní torí ìdí èyí ló fàá tó fi já sí pé àwọn tí ìsìláàmù fi yàtọ̀ tó fi fọkàn balẹ̀ tó fi já sí pé àní ó dáa púpọ̀ kò sí tó tún dáa tó Nínú rẹ̀ rí. Láyú jádù dínú mínàlẹ̀ àdìyáni wà láyú jádù dínú rúhíyùn máa dé yóò ní ìlàlẹ̀ ìsìláàmù. Spiritually ká máa wó pé kí lẹ́sìn báwo la ṣe ń ṣẹ̀sìn. Ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ẹ̀mí ọkàn kéèyàn wà ń bẹ kan kẹ́mi rẹ̀ dẹ̀ máa wà lọ́dọ̀ ntí ah, Islam mú wá lára rẹ̀ nìyẹn o. Islam ti máa fi Ọlọ́run dẹ́rù bàyàn tó bẹ̀rẹ̀ Ọlọ́run tí a sọ pé wàláì tẹni tó ṣe tí ò dá tẹ́rù mọ́ máa bá sọ pé wàláì torí pé spiritually òun náà mọ̀ túnmọ̀ rẹ̀ pé ah òun máa rí mi ó máa mọ̀ mí. àkọ́kọ́ nìyẹn lára tí Islam fi yàtọ̀ a máa ti lọ ọlọ́run bá tó rí tó wọ́n ti rú kọ́lẹ̀ kó àwíjẹ́ àròbè ìnáwó àlèmọ̀ bìlá ti sòdò. ọba téèyàn ò rí téèyàn tó ń sọ ju ń tà ń kà lọ ju ń tà gbọ́ fún wọn lọ́lọ́run bá sọ lọ ju ń tà rí fún wọn lọ́lọ́run bá sọ lọ á nígbàgbọ́ nínú rẹ̀ tàbádẹ̀ fẹ́ ṣe nǹkan fẹ́ ṣàdúrà àádẹ̀ tẹ́wọ́ láìgbáwòrán ọlọ́run yóò jẹ́ dòdí nóhùrò ṣíyàn láìgbáwòrán ọlọ́run síbi kan lórí òlè láwòrán rẹ̀ ìlàlẹ̀ ìsìláàmù alòmí máa bùkátà sí túnmọ́ lọ since is a belief ẹ̀ẹ́lẹ́yìn rárá ìsìláàmù ò nídìí eléyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì. wọ́n mi náà ní mú máa yìí záàtì. nínú àwọn ọmọ ọmọ yìí záàtì yẹn náà sórí. ọ̀rẹ́ yóò jẹ́ dòdí inú mi ní oṣù lè yí lè bí jẹ́mi àìwòsù lè wọ́n àbíyá bí ilẹ̀ àyíyá ti ìlàlẹ̀ ìsìlámù. ó náà ní pé dínú mínú òṣòlè yìí. tó yẹ pé nínú ìpìlẹ̀ ẹ̀sìn yẹn nínú tó jẹ́ fọ́ndámẹ́ntà rẹ̀. ní ìmánu bí jẹ́ ní ìrìn òṣòlè. òun ni kéèyàn wá nígbàgbọ́ nípa gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run. wọ́n àwọn bìyà àti àwọn ànábì ọlọ́run. wọ́n lè kútu bí ilẹ̀ àhíyá tì kéèyàn tún wá nígbàgbọ́ nípa gbogbo àwọn òwe tó ti wá látọ̀dọ̀ ọlọ́run. kutubu samawiya. ìsìláàmù nìkan ló fi eléyìí nílẹ̀ sẹ́dá mùsùlùmí. wọ́n ní ká má ṣe pínyà láàrin àwọn anábì ọlọ́run má máa gbé muhammad lárugẹ nìkan sọ́lá àṣàrà kó wá bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ àwọn anábì tó kù rárá ìwọ ni ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. gbogbo anábì ọlọ́run gbọ́dọ̀ pọ́nlé gbogbo ọ̀nà awo gbọdọ ṣèpínyà láàánú fárúkú bẹ́ẹ̀ ní ahadi minhu ìwọ ní a gbọ́dọ̀ ṣèpínyà láàrin ẹni kankan bákan náà àwọn òbí ọlọ́run ilé ìtọ́lọ̀ fi sáyé alukurani ní kankan ó kàn jẹ́ òun ìwé tó kù láyé tá à tó síwájú kákan máa gbà pé àwọn òbí yẹn náà ti wáyé rí ṣùgbọ́n lílo wọn lófin tá à ń eléyìí tí wọ́n ti ṣe láwọn orílẹ̀-èdè nígbà kan sẹ́yìn tó wá já sípà amendmenti ti wọ àwọn constitution wa wọ́n ti yọ̀ míì kúrò ti fi míì sí bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni àwọn òfin míì tọ́lọ̀ ti ṣe fáwọn kan nígbà àwọn ànábì ọlọ́run tó rán wọn ó ti wá fi míì ránṣẹ́ kún àwọn òfin yẹn ìjọ kan lọ́run ò dàrú o tàmọ̀ sí tawhid ṣùgbọ́n àwọn ìdájọ́ míì nínú àwọn ìdájọ́ àwọn ìdájọ́ ẹ̀sìn míì ọlọ́run bá yí àwọn nǹkan míì ó tún fi kún fún wọn ó fi kún fún wọn má ṣì mí gbọ́ tí ò bá yí ẹ béèrè béèrè náà yóò wà fún béèrè. sọ́dọ̀tara díẹ̀ yìí ìsìláàmù ni ẹ̀sìn tọ́lọ́wọ́n bá ní káwọn èèyàn fi mọ̀ wípé ànídè kan náà ni kí gbogbo yín sùn kẹ́ẹ̀kọ́rí sí níbi ọ̀rọ̀ jọ́sìn níbi ọ̀rọ̀ nǹkan mí láyé ní kálukú lè gbàgbé tó bá wùn ṣùgbọ́n ọ̀rọ̀ jọ́sìn ẹ gbọ́dọ̀ rìn lọ́tọ̀ọ̀tọ̀ o. wàmí nínú àwọn ọmọ yìí záti. wọ́n láàyò jẹ́dù dínú jẹ́ni ọ̀lẹ́jẹ́ ní ìmọ̀ àyà àtàjù olùbáṣàbù ìlàlẹ̀ islam. a ní kò tún sí ẹ̀sìn kan. dínú. eléyìí tó lè fi gagbága pẹ̀lú ẹ̀sìn islam. láàyò jẹ́dù dínú. ibi tí islam ó dùn tó dáadé. jẹ́ni ọ̀lẹ́jẹ́ ní ìmọ̀ àyà àtàjù olùbáṣàbù ìlàlẹ̀ islam. nínú àwọn tí islam tún fi dá láyé ọ̀rọ̀ ni pé ẹ̀sìn kan ni tó mójútó ń tí ọmọ ẹ̀dẹ́ èèyàn bùkátà sí láyé gbogbo ohun tí èèyàn ń fẹ́ láyé ìsìláàmù kó sínú kẹ́kẹ́kẹ́ èèyàn fẹ́ jẹun ìsìláàmù tún sọ̀rọ̀ oúnjẹ jíjẹ onukulu mẹ́ntọ́ yìí bá àti máa rẹ̀ zàtì náà kún aláàmúbà ó tún sọ̀rọ̀ fún wa nípa níta abẹ́ jẹ kulu wáṣírọ̀bù ó tún sọ nípa mímu aláhàtúwà ọlọ́run tún sọ̀rọ̀ fún wa nípa wíwọ̀ aṣọ wíwọ̀ kùdú zinatakum inda kulli masjidin ọlọ́run tó ní ká tún wọṣọ. wọ́n lè bá ẹ̀sùn tẹ́wọ́ wọ́n lè bá ẹ̀sùn tẹ́wọ́ ọlọ́run tó ní ká wọṣọ páyọ̀ ọlọ́run ká má wà kíta ká má wọ̀ kú wọ̀. Allahu akbar ọlọ́run tún bá wa sọ̀rọ̀ nínú ìsìláhùn nípa ọ̀rọ̀ oorun sísùn. ilé tó kún kẹ́kẹ́ sínẹ̀sì àlàáfíà tí kò sí. fáńkì ẹ̀ṣù máa tọ̀ balẹ̀ kan. sọ̀rọ̀ ìyàwó ṣíṣe náà ni ó ti mọ̀ pé àwọn ẹ̀dín ènìyàn ní bùkátà sí káfẹ́ra wa kọkùnrin bá kó nípàdé pọ̀ pẹ̀lú obìnrin kóbìnrin náà nípàdé pọ̀ pẹ̀lú ọkùnrin ó tún wá mọ̀ ọmọ tó ń fi ọ̀rọ̀ ẹ̀fẹ̀ra ilẹ̀ sínẹ́ẹ̀sì yìí ó wá là kò tí ì tán o à ń ṣàlàyé rẹ̀ bọ̀ ó débi ọ̀rọ̀ àní béèyàn la hawla wala quwwata illa billah ah, ìsìláàmù dùn ó kọjá oyin lẹ́nu àbẹ́lọ́n kó jọ kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn kó fi yé wa o gbogbo ìtọ́lọ̀ sí ni kó mọ pàtàkì ìsìláàmù kó mọ gbogbo òdùmúdùnú rẹ̀ àìní màmá ọlọ́mọ padà fi ṣàdánwò fún wa gbogbo ẹni tí a ṣiṣẹ́ ń ṣàlàyé rẹ̀ fún àbẹ́lọ́n kó jọ kó má ṣàbáwá fi yé wọn ẹ̀sìn ọlọ́run lórí ilẹ̀ ayé òun náà ni ẹ̀sìn islam èyí tá à ń polongo rẹ̀ fún gbogbo ara ayé ṣe islam rẹ̀ ọ̀rẹ́ mi ìrẹ́ ọmọ ìyá mi ìrẹ́ bí mi eré olùgbọ́mi sísẹ́mù kí wọ́n náà bá lè tún jèrè láyé àti lọ́run eré táyé yìí kéré èèyàn fílẹ̀ ńjọ kan ṣùgbọ́n eré tọ̀run kọ́ ni kése ni ní fílẹ̀ ńgbà kankan mọ́ abẹ́lẹ̀ kọjọ kò fi ràn wá lọ́rùn kò fi yé wájú bá ṣe ń sọ fún wa yìí lọ ọlọ́njọ́ má ṣe wá ní kùndárù má ṣe wá lẹ́yìn tí ń sin tó dá ìwọ tó dá nǹkan náà gangan ni kò fi ràn wá lọ́rùn láti lè máa sìn ẹ́ ẹ̀yin ọmọ ìyá mi ní parí lónìí kò sí ń tàǹpẹ̀ ní nọ́fílẹ̀ òru tòní o agbọ́pọ̀ nọ́fílà orí tò ní ẹ́ráka mẹ́rin sálámà mi kí ní gbogbo ilé yẹn ẹja parẹ́ o ẹja parẹ́ kò sí lára ẹ̀sìn wa àdádálẹ̀ a ó burú ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka báyìí ní ìta ń kalẹ̀ tẹ̀ ń gbọ́ kókò tọ́ yẹn lọ o àdádálẹ̀ ó burú jọ tí a ti ṣìnà lọ ọ̀nà máa ṣe wá ládàá àdádálẹ̀ oníbídíà o subhanakallahumma wa وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwọ́tò làhákì lẹ́mẹ Abẹ́òkúta.